ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májẹsẹ mọlẹ mọ ọ̀nà àbáyọ rẹ ti wà lọ́dọ̀ alhaji sulaimanu ẹgbẹji elédùà àṣetì ẹ. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kanú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ alhaji sulaimanu ẹgbẹji gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bẹ́lẹ́gbọdọ̀ tẹ́ múyẹ́múyẹ́ agẹsẹ̀jáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kànnàkànnà orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ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 five eight zero six six four alhaji suleiman ẹgbẹ̀jì ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtúmọ̀. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò bá wa tọmọtọmọ. ewé yìí ẹyọ kan ṣoṣo náà lẹ́ẹ̀mù. E-, ewé ẹyọ kan. gàgà kan báyìí lẹ́ẹ̀jà ń bẹ̀. gàgà hmm. ẹyọ kan báyìí. bẹ́ẹ̀ni. òun lẹ́ẹ̀jà. Hmm. ẹ wà á lọ mọ ẹyọ àtàpọ̀ mẹ́ta ẹ sì lọ ipò ọ̀bọ̀ níwọ̀n mọ́ hmm. ẹ bá ti wà á lọ mọ́ ẹ wá po ọṣẹ ìwẹ̀ kan mọ́ ọṣẹ ìwẹ̀ ẹ̀ẹ̀kan. ẹsẹ̀ ìbílẹ̀ bọ́ọ̀ bá sì lè lọ́ṣẹ dúdú ọlọ́ṣẹ funfun tẹ̀yìn tí wọ́n ní yóò ṣiṣẹ́ fún yín tó lẹ́lòmíì lọ́ṣẹ dúdú èbó láàmú kọ́ lọ́ṣẹ o tó ti wá lò tó ti wá gún mọ́ ìwẹ̀ ẹ̀ẹ̀kan ṣoṣo ni yóò fi wẹ̀. ìwẹ̀ ẹ̀ẹ̀kan ṣoṣo ni yóò fi wẹ̀ lójúmọ́ bó bá tí ó wà lókèèrè ni àmọ́ ṣé bá pọ́kùn bá ní ẹ̀ ṣe lọ́nà mẹ́sàn-án bá ń fún tó bá pọ́kùn bá ní ọ̀nà méje hmm. yóò máa fi ni kéèyàn fi pupa para. kéèyàn fi pupa para. tó fi ah! wẹ̀ ó dàbí ọ̀sẹ̀ olóru mẹ́ta tá a máa ṣe gbà ọ̀nà. ohun ohun ọ̀wà lágbára tó yìí hmm. ohun ọ̀làgbára tó èyí lágbára ju àyè tí mò ń sọ olóru mẹ́ta lágbára jẹ́lé lọ ṣùgbọ́n eléyìí hmm. torí mi kì í tànyàn hmm. mo tọ́ ba nísìn kí láǹfààní mo fà yí lẹ̀ pé kí n máa dá àlejò lóhùn mo fi àìwọn àlejò lẹ̀ mo fi ṣẹ́lẹ̀ àti ìyá tí mo mu mo wá báwọn èèyàn mi sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ kí n tó wá máa purọ́ kìí tẹ owó owó tí owó ọ̀tọ̀ tí ẹ lówó ọ̀tọ̀ lè yàn ẹ kọ́kọ́ wà àkókò tí mo fi lẹ̀ mo jókòó mo tún ṣàtótónu bí n bá ní tí ń ṣe bí kí n sì lọ sùn kí n fa kí n fa kí n sì sinmi hmm. ẹ̀yin èèyàn wa mo fẹ́ kẹ́ ẹ ru àǹfààní tá à ń jọ ń lò láàrin ara wa yìí ọlọ́jẹ́ kẹ́ni gbogbo wa gùn nígbà tí níbi kò sọ ilé tẹlifíṣàn wa hmm. nígbà tí ní ọ̀dà tó bá yá hmm, nígbà tí bàbá mi ń bẹ nígbà tí bàbá bàbá mi ń bẹ nígbà tí mi náà wà láyé tẹ́yìn wù mí tẹ́yìn náà wà láyé ìgbà kan wà tá à ní sí ikú nìkan ló jẹ́ dandan àrùn kò gbóògùn ní kù àrùn kò gbóògùn ní kù àrùn tí ò gbóògùn tójú bá ti padé báyìí ó parí nù ọ̀tẹ́nù ọ̀tẹ́nù bó hmm. ń jẹ bí ebi náà ṣe gbóògùn hmm. tó ń gbẹ náà gbóògùn àwọn àrùn kò gbóògùn ni wọn gbogbo ìtàn pé ní kò gbóògùn irọ́ ni kò sáyẹ̀sọ̀ tí ò lóògùn bàbá tí ní nǹkan lù títọ̀ lálàáfíà ó ti hmm. gbóògùn nu ikú kan ní ọ̀pẹ̀ dà láyé ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún kan ní ògbóògùn irọ́ lèyìn òní lẹ́yìn omi bí àti ikú ikú nìkan ní ògbóògùn wọn bá bàbá ń dé náà kò gbóògùn ọlà jíde òye padà dé àjídàgbà náà ni tó náà kọ́ ni pé ẹyẹ yẹn wá ọṣẹ tí mo wá sọ yìí ìwọ gbìyànjú ẹ̀ wò tó bá ti bẹ̀rẹ̀ sí ní ìlú ọ̀rọ̀ yóò sì máa lójútùú hmm. mẹ́sàn-án lọkùnrin yóò fi wẹ̀ mẹ́sàn-án bàbá wẹ̀ lálẹ́ bàbá wẹ̀ láàárọ̀ ẹ̀ẹ̀kan lójúmọ́ ni o ẹ̀ẹ̀kan lójúmọ́ ẹ̀yin ẹ gbìyànjú ẹ̀ wò hmm. ẹ̀ mọ̀ ojú kọjá káwọ̀ ni ẹ̀ mọ̀ lálàkálà kan ni lápálákálà bá ló jẹ fẹ́ máa lò fún ìwọ̀wẹ̀ lálẹ́ léraléra hmm. ó kàn rí pé ọdẹ àtúnbí. èèyàn di èèyàn di ẹ̀dá tuntun. báwọn bàbá wa ní olúwa ìwọ tí ayé ti kọ tì wú pé ọ padà hmm. ìwọ tọrọ rẹ ti dàrú yóò sì máa tò díẹ̀ díẹ̀ padà hmm. ìwọ tó sògùn tí ọjẹ ìwọ lòwò yóò bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ hmm. kódà gbogbo ọṣẹ tó ti lò tẹ́lẹ̀ tí ọjẹ ọkàn rí pé nǹkan yàtọ̀ ó wàá rò pé ìtọ wẹ lójó ló ṣiṣẹ́ bẹ́ẹ̀ ìtò ti tí ó ṣiṣẹ́ yóò bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run Olódùmarè Ọlọ́run àbá tó fi lé mi lọ́wọ́ Ọlọ́run jòrí bẹ́ẹ̀ fẹyìn náà yọ ṣẹ bẹ́ẹ̀ o mo wá ní wọn kọ yín ní ẹ̀rọ ọfà. bẹ́ẹ̀ni ẹni méjì ni. ẹ̀rọ ọfà torí ọfà wà tí wọn ta mọyàn tí gbogbo ọmọ rìn kí láàrin yàn ṣe àìsàn àìsàn lónìí àìsàn lọ́la kódà ọfà ayé ni jẹjẹrẹ tí mo mú àwọn èèyàn lọ́yàn wọn. Hmm, ọfà ayé ni ọfà ayé ni ni egbò mú tí ọ̀sán ọfà ni hmm. ẹni tó jú ṣàdédé ń dùn lójijì ọfà ọwọ́ hmm. ayé ni ẹni wọ́n ń pè lọ́fà eria bíi owó díẹ̀ gbádùn abẹ́kúta èkó mọ́ jẹ̀bú mọ́ ẹni wọ́n ń pè lọ́fà. Hmm. àránsí làwa ń pèlú gbọmọsọ ní. àránsí. àránsí wọn a máa rán nǹkan burúkú sí yàn. Hmm. ọfà yóò ní báyìí. àṣẹ àṣẹ àṣẹ. o akọ̀tì ò ní báyìí. àṣẹ ìrọ́lẹ́sà àṣẹ sàṣẹ. bá ti ń ṣe nǹkan lọ báyìí yóò kàn dé àgùndàgèdè kí ni wọ́n kàn dàrú padà ni. Hmm. ẹlòmíì ọ̀la ṣe yọrí ọ̀fà ni. ẹlòmíì ọ̀fà àtàyè láṣẹ yọrí ilé tí wọ́n kọ́ sọ̀rọ̀. àmọ́ ọ̀fà àrùn ara ẹlòmíì jẹ́ lójú òrùn ni ọgbà ọ̀fà wọlé. yọ̀bà ní gbádùn ara mọ́ gbogbo nǹkan ni ọmọ ṣe etí tí wo ye ní òní rórun sùn ní ọmọ ló lele fúnpa ga ẹlòmíì gan òrórun sùn wọ́n sì yẹ fúnpa rẹ̀ wò kọ́gá hmm. kódà ọfà ayé a máa farọ parọsẹ̀ a máa farọ parọsẹ̀ ọfà ayé a máa bẹ́ẹ̀ lómi tẹ́sẹ̀ méjèèjì òní iṣẹ́ mọ́ nǹkan kò sì ní sọ́wọ́ rẹ̀ hmm. ọfà ayé oríṣiríṣi ni ara títa ọfà ni hmm. oríṣiríṣi ni àrùn àrùn ara ń bẹ tí ọfà bí síyàn lára àrùn ara tí tí di ẹlòmíì ọyọ tí ò kódà bọ́ lọ bẹ̀gbẹ́ jù bẹ́ẹ̀ lọ tí ọlọ́run bá tètè fi yẹ̀gbẹ́ jí sí kó ló ń kọ́ fa fún ó lè mọ́ hmm. ṣiṣẹ́ tó náà kọ́ ni pé tẹ́ bá wá fẹ́ ṣe ìpò ọ̀bọ̀ iná lẹ́ẹ̀ lò. ìpò ọ̀bọ̀ iná ni. ilẹ̀ lò mo sì fi bàbá tó fi ń búra omi lásán ló kún. omi lásán ló kún. bẹ́ẹ̀ni ẹ kò sọ pé ìyẹn jẹ ìpò ọ̀bọ̀ bẹ́ẹ̀ bá fún àjẹjẹ pé ìyẹn gidi náà bá jẹ pọ̀ yóò yàgbé hmm. yóò sì bì àìjọ pọ̀ hmm. ẹ jẹ́ wá ṣàpèjúwe rẹ̀ tẹ́ bá fẹ́ lò ẹ lọ ìpò ọ̀bọ̀ kúnkún náà kéèyàn lo epo ọbọ̀ kó kóná. bẹ́ẹ̀ni ìdí omi ike seventy five cl. bẹ́ẹ̀ni ike omi ike tá a mu omi tí wọ́n ṣe nàìjíríà tá a mu. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ojú òṣùwọ̀n bottle water yẹn mm-hmm. seventy five cl ni ẹ bá ti ẹ bá ti ẹ bá ti bomi tó kó báwọn. bẹ́ẹ̀ni ṣé ẹ mọ báyìrò bíi báyìrò. bẹ́ẹ̀ni ìdérí rẹ ìdérí rẹ dédé ihò tó wà nú ẹ. bẹ́ẹ̀ni ẹ má jẹ òkun jù bẹ́ẹ̀ lọ. Hmm. kìí ṣe báyìrò tí wọ́n ṣe ní ìsìn tí ihò rẹ fẹ́ o. bẹ́ẹ̀ni àwọn kéékèèké tá a tó kọ. a bá mi a kàn rọra fi ka méjì mú báyìí. a dẹ̀ ra dà sí. tí ka méjì bá mú ìdèdè omi seventy five cm. so ti yá àwọn èèyàn báwọn. o ti yé o yé. ka méjì báyìí káàrin ka igbó. bẹ́ẹ̀ni fi bu nǹkan lẹ̀ báyìí hmm. méjì báyìí tó bá mú dèdè ẹ̀ ló sun wọn rẹ̀. Hmm. <laughs> ẹ wàá dà sínú láìlọ pépà kan ẹ wàá dà sínú omi ẹ bá dà sí láàárọ̀ gbàtí ọbẹ̀ tó bíi six hours ó ti dògùn. ó ti dògùn. ọwọ́ àtúndínmẹ́sọ̀ ebi ẹ̀ lóògùn Yorùbá ò ní òṣùwọ̀n. òṣùwọ̀n di wọn. ẹ̀rọ ni o. Hmm tẹ́ ẹ bá lo egbògi tó bá lóró àwọn wa mò díwọ̀n fún ìwọ tó bá lóògùn òyìnbó lòdìwọ̀n irọ́ lọ pa òṣùmọ àwọn àgbàlagbà ni hmm. bàbá tèmi lọ́kọ́ mi bẹ́ẹ̀ tẹ́ bá wa fẹ́ lò déédéé síbì kan síbì kan síbì mú kọ ẹ wò gbogbo yẹn tẹ́ bá mú bí omi lásán ní òrì hmm. mo fẹ́ bá tó mi búra tẹ́ bá lò ẹ lò kẹ́ ẹ pè mí ẹ̀yin tẹ́jú àbá wa àfáà ni wòlíì ni mo yọ̀ǹda rẹ̀ fún yín ẹ mọ̀ fi ṣètúsílẹ̀ fáwọn èèyàn kọ́ máa pèsè ẹ yọ̀ǹda rẹ̀ fún ọkọ́ fi máa ṣètúlẹ̀ fáwọn èèyàn. fún àwọn èèyàn kódà ìwọ tẹ bá gbé aláìsàn wá fún tọ́ba pé kí ni tí ń ṣe lágbàjá ọ̀fà ni ọwọ́ ayé ni kọ́kọ́ fún díẹ̀ kó fi símú wò. kó fi símú wò. tọ́ba fi lákọ̀ọ́kọ́ tẹ bá wò láàrin ìṣẹ́jú márùn tí ọba sín ẹ mọ̀ pé wọn ò tí gbẹ̀bẹ̀. wọn ò tí gbẹ̀bẹ̀ ni ẹ tí ò bá ti sín. bẹ́ẹ̀ ni ah. ẹnikẹ́ni yọ padà wájọ́ kejì hmm. ẹ wá ti ṣètò olómi fún kọ́mọ mú ẹ wá ti fẹ́ sùn lálẹ́ kó mu síbì kan ẹ wá tó tán sẹ́ni tẹ́ bá bọ́tọ̀ lómi lálẹ́ bẹ́ẹ̀ni gbàtí ẹ̀bẹ̀ tó ṣẹ́jú márùn ẹ pè mí ẹ lù wò ni hmm. ẹ ń lérí ogun ọlọ́run hmm. lóògùn àmọ́ ìwọ dẹ́ ti bàbá mi wò ìgbẹ́wò ọdún ọmọkọ mi ti bàbá rẹ hmm. tọ́ ọ bá yọ̀ǹda tọkàtọkà fún mi ń ṣe ẹ̀yìn ẹ̀gbọ́n tán làwàfíà bá mixture. làwàfín. ògbókangí egbòogi. bẹ́ẹ̀ ni o. torofin ni iṣẹ́ làwàfín aba mixture lágbo ara. ó ń yọ ọ̀rọ̀ ara fọ̀dọ̀ tí ara mọ́ kanga. ìtọ̀ ṣúgà jẹ̀díjẹ̀dí paradì tó roni gorogo. ìfúnpá gíga ibà typhoid. ara ò jí pépé àbí òmókun dáadáa. ọkùnrin tí ò lè ṣe ṣe akọni. obìnrin tí ń kó oṣù ẹ̀ ń ṣe ségesège. làwàfín aba mixture ní kó lò. nàfdàkìlù limited. ó wà number one ewu olóye street ìtasán ní Ṣàgámù ìpínlẹ̀ Ògùn ló ń produce ẹ̀ tó tún package ẹ̀ ó wà ní chemist àti pharmacy stores tẹ́ máwọn ilé ìtajà ńláńlá lágbègbè rẹ̀ làwàfin abá mixture lárùn tẹ́ egbògi tó ṣe gbẹ́kẹ̀lé ni ẹ gbà bẹ́ẹ̀. làwàfin abá mixture ni ẹ rà bó ṣe wà ní powder yìí iṣẹ́ rẹ̀ pé lágọ̀ọ́. ẹ pèmí tẹ kọ́ mi lóògùn ń ṣe wò hmm. torí ẹnìkan ìgbọ́n olóògùn kájọ olóògùn kan lọ ẹnìkan ọ̀gbọ́n bíi ewé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọ́n <laughs> bá ti mu síbìkan rẹ̀ lálẹ́ ìgbà tí ètò ọgbọ̀n ìṣẹ́jú ó rí i pé gbogbo tẹ́jẹ̀ wà lára rẹ̀ ní ṣiṣẹ́. wọ́n mọ̀ mọ̀ bí bàtí nǹkan rìn inú ara rẹ̀ káàkiri hmm. kí ni yóò mọ̀ wá tó bá kàn ìdọ̀tí tó bá wà nínú ẹ̀jẹ̀ yóò mọ̀ wá káàkiri tó bá jẹ́ orú ọ̀fà nínú ara rẹ̀ yóò mọ̀ wá káàkiri. Hmm. ìgbà tó ẹ̀ sùn débi pé orun tó ti sọ wẹ́ẹ̀ fún ogójì ọdún ti pẹ́ ó sùn tí yóò wá sùn ẹ̀ẹ́dẹ́sẹ̀ ọrùn tí yóò gbọ́ hmm. ó lòwò epo ọ̀bọ ìkan ni o. epo ọ̀bọ ìkan náà. bẹ́ẹ̀ bá tó wá rẹ́ni tí wọ́n bá ta lọ́fà lẹ́sẹ̀ tẹ́sẹ̀ rẹ̀ ń gèlètè tí ò lè fi rìn àmọ́ <laughs> dà àmọ́ bí ìgbà tí ìbálẹ̀ làálì tẹ́ ti lọ hmm. ẹ wá fomi pò hmm. ẹ mẹ́jẹ̀ kó mi yàn sàn kó kí kọ́tọ́ kó kí kó lè máa lẹ̀ mẹ́rin lọ́wọ́ tàbí kòkòrò bá múyàn lójú ta lọ́fà kòkòrò ọ̀fà ọ̀fà oró tójú ọgbẹ́ yẹn ọ̀sán ẹ wá lé láàlì ẹ sàn mọ́ hmm. alẹ́ pẹ̀lú ìdá àrọ̀ láàlì tó pa owó ọ̀la ó ti pa owó ọ̀la bàbá mi ìbàrí bẹ́ẹ̀ lọ́rùn bẹ̀ yẹn ibẹ̀ ibi wo ni ọ̀run bàbá mi ìbàrí àdáṣe ní òun ẹ̀gbọ́dọ̀ òun yẹn n ò lérí ògbógi o ṣùgbọ́n ìwọ dẹ̀ wọn kódà bàbá mi àtúmọ̀ ẹsẹ̀ bẹ́sẹ̀ yẹn bá wúrọ̀ pọ̀tọ́ tí ń gbóná ọfà kan bẹ́ẹ̀ dáńpé ni ọfà alóbùtù hmm, hmm, ọfà alóbùtù ni tó bá mú yàn tó bá tamọ́ yàn ọwọ́ ayé ni o ọ̀ṣọ́gun ẹ̀ lọ́sibítù kódà bí wọ́n bá là kò ní sàn tán bá làágùn ní sàn. tó bá tú fúnra rẹ̀ kò ní sàn yóò máa dá bókíbókí lẹ́nu báyìí ni hmm. yóò sì máa fọ́ igun yóò sì máa bí tuntun jáde tó bá hmm. bá san lójú kan yóò tuntun bò mí. Hmm. jẹjẹrẹ ni wọ́n pè é dàbí wọ́n pè é lóko mi ọmọ ọ̀fà ayé ni. ọ̀fà ayé ni. bẹ́ẹ̀ ni a máa ń lọ ìpó ọ̀bọ yìí tá a máa kù sí gbẹrẹ fún tàbí kó kúkú pọ̀ ọmọ tó bá kó bá wúro bọ́tọ̀ tí ò tí ì lójú mm-hmm. mi a máa ní ká lọ kókóná á wà á pò mọ́ ẹ̀kọ́ jíjẹ ẹ̀kọ́ tútù ẹ̀kọ́ eléwé ẹ̀kọ́ eléwé àbẹ́kọ̀ tí wọ́n ṣe wé mọ́nì ìṣèwọ́n fẹ́nu pépà wọ́n pọ̀ kò bá jẹ ẹni ẹ̀kọ́ láti jẹ́kọ̀ tútù hmm. ẹ wàá po epo ọ̀bọ̀ yìí mọ́ ìwọ sàn mọ́ fi rá sọ hmm. lórí ibi tí o ti ní yí àbíkọ́ tí a sọ sórí bẹ́ẹ̀dì yẹn fún bàbá bẹ́ẹ̀dì jẹ hmm. sàn mọ́ ojú ẹsẹ̀ nígbà tí o bèèrè láàárọ̀ la bó ṣe wú tó dẹ́nu tó máa fà bó ṣe wú tó náà ló ti máa fà. mo fi bàbá tó mú mi búra. Ah! mo pàdé dàtí mi rẹ̀ ọjọ́ pàdé ìjọ kan tí ò ní sẹ́lẹ̀ ìjọ kan bẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀yìn àkọlọ́ mi mo fi búra mi. bẹ́ẹ̀ yẹn bá máa sì rí ọ̀pọ̀lọpọ̀ òbí sọ̀ọ́lẹ̀ ìwọ dẹ́wọ̀n Hmm. bẹ́ẹ̀ wò ló bí ya ọ̀kẹ́rẹ́ n hmm. tẹ́ ẹ wá sọ kalẹ̀ ẹ wá dúró sẹ́ ẹlòmí torí nǹkan àìsàn tẹ́ ẹ mọ́ sọ yìí hmm. ẹlòmí ti ta lé ó ti ta ọ̀nà. ni wọ́n fi ṣàgbàná fẹ́ lòmíì ni wọ́n fi ṣàgbàná fẹ́ lòmíì èpo ọ̀bọ̀ ilé kan náà ni ẹni ọrùn rẹ̀ wú tí ó tí ó sàgbóná ìwọ lọ sọ omi fẹ́ra ìwọ tí kòkòrò mú tí ọ̀sán tó légbò àbí tí ò tí ì légbò fi rá lọ́sàn àtúmọ̀ dànù àdìẹ yẹn. àtúmọ̀ àdá sínú àdìẹ yẹn. bẹ́ẹ̀ ni lù tọ́kítọ́ wá fún ipò bá fẹ́ lù ní àdí èèyàn síbi ọmọdé tíntínní tẹ́lẹ̀ tẹ́ bá tún lè pọ̀ bọ̀ yìí bẹ́ẹ̀ni àwọn tó gún òru máa ń mú tẹ́ máa jẹ yín lóru hmm. tẹ́ máa jẹ yín lóru kàràkàrà àbí tí tí kiri máa ń mú iye tí ó dàkú lójú oorun hmm. láǹpẹ̀ lógun òru ògùn òru a máa di a máa di wá kú a máa di wárápá hmm, kò tí kò ní ti di wárápá yóò kọ́kọ́ di wá kú wá kú eh, oríṣi méje ni ẹ mọ sọ́rí wá kú ń bẹ wá gbọ̀n ń bẹ gbárí ń bẹ ọ̀rẹ̀rẹ̀ ń bẹ ògùn òru ń bẹ tó ti yé yín bẹ́ẹ̀ ni ṣubú ṣeré mbẹ sìnrán wò mbẹ sìnrán wò mbẹ déyìn òkú báyìí láàrin ìṣẹ́jú márùn àyà rẹ̀ náà kọ́kọ́ já para yóò sì lọ yóò sì sì òyìnbó wọn máa pè mí ní sísọ hmm. sísọ hmm. ẹ tí ó sì sì lọ báyìí tó kàn sì sì lọ tó sọ lẹ díẹ̀ díẹ̀ ni wọn máa ṣe yàn epo ọ̀bọ ilé oògùn ẹ epo ọ̀bọ ilé oògùn ẹ wàá lọ ẹ wàá dànù àdìẹ yẹn hmm. ẹ̀bọ́n tó bá rà díẹ̀ yẹn dànù àdìẹ àgbọn Hmm. àdí kó tí wọn òróró coconut coconut oil dànù ẹ máa mu síbi ọmọdé kékeré lálẹ́ ló bá fẹ́ sùn àtúmọ̀ hmm. máa fi para hmm. bàbá wa fẹ́ fi sàwúre ìtajà yẹn wọn á kọ́ ọ. bàbá wa fi ṣe àwúre ìtajà gbọ́ àwúre ìtajà ni bàbá tó fẹ́ sọ yìí o lórí èpo ọ̀bọ̀ yìí kan náà ni àbí bàbá èpo ọ̀bọ̀ kan náà ni lórí èpo ọ̀bọ̀ yìí kan náà ni o. èpo ọ̀bọ̀ yìí kan náà lálọ̀ tí ó kùnà dáadáa èso tán náà wúre pèpè ẹ lọ mọ tẹ́ bá ti gún èpo ọ̀bọ̀ mọ́ ẹ wà fi yọ̀ síbẹ̀ díẹ̀ sí hmm. ẹ pò mọ́ sí ẹ máa fi fọwọ́ owó máa dúró lọ́wọ́ èèyàn. owó máa dúró lọ́wọ́ èèyàn. owó tó bá ti pa kò ní máa bá àìsàn lọ lórí ọmọ hmm. kò ní fi wàhálẹ̀ fúnra rẹ̀ ọ̀jẹ̀ hmm. <coughs> bó ti jẹ́ káwa tó wá fi sọ́sẹ́ rẹ̀ iṣẹ́ ńlá tá a fi ṣe. ó tún ní iṣẹ́ ńlá tó ṣe àwọn olóṣù ọ̀la tá a fi ṣe. ó ní oṣù ọ̀la tá a fi ń ṣe lẹ́pọ̀ ọ̀bọ̀ ìkan náà. lẹ́pọ̀ ọ̀bọ̀ ìkan náà ni. lẹ́pọ̀ ọ̀bọ̀ ìkan náà ni. ó ní oṣù ọ̀la tá a fi ṣe olójú màálù mẹ́ẹ̀ẹ́dínlógún. ojú màálù mẹ́ẹ̀ẹ́dínlógún bẹ́ẹ̀ ni ojú màálù mẹ́ẹ̀ẹ́dínlógún hmm. là fi ṣe ẹ gun ipò ọ̀bọ̀ yẹn kù tí ó ṣe dáadáa hmm. ẹ wà wá ojú màálù mẹ́ẹ̀ẹ́dínlógún ẹ wà pẹ̀lú mi. àbúrò wà pẹ̀lú yín bàbá ogun màálù sọ̀rọ̀ ogun ẹ jo omi rẹ̀ sí. bàbá mo ti ẹ̀ wò pé ká tiẹ̀ mọ́ sọ̀yẹn lórí atẹ́gùn ni ẹ yẹ káwọn èèyàn pè é fún yẹn ni <laughs> ẹ yẹ káwọn èèyàn pè é fún ni ohun tá a ti sọ lórí eléyìí àbá ó ti pọ̀ ṣùgbọ́n ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ kan ṣe báyìí ètò ẹ̀fẹ́ sọ yìí hmm. báwo ló ṣiṣẹ́ ṣiṣẹ́ sí torí àwọn tán bá fẹ́ ṣe à ní sọ̀kalẹ̀ ó wù ẹ̀yin kẹ́ sọ̀kalẹ̀ èmi ò fẹ́ jẹ́ kẹ́ sọ̀kalẹ̀. <laughs> táwọn yóò ní mọ súre fún ibà. ẹ tó bá fẹ́ súre a ti sọ nígbà a ti sọ bí mélòó kan ẹ kẹ́ lọ bẹ́yẹn náà wo <laughs> àbá. ẹ ká bá jẹ fipamọ́ ní yíyí ìbànú. ó bẹ́ẹ̀ náà tó kò tí nù. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n sọyún ọ ṣe rí ẹni bá mú tọ́ bá kò tó bá bóyá ní ẹgbẹ̀rún márùn owó tó kù lápò rẹ owó tó kù lápò rẹ ọ̀dà àgbọ̀jọ́ bí ìbàjẹ́ sọ́tàn tẹ́ bá ní abọ́ sọ́tàn mo ti gbọ́ torí bàbá mi alókù gbéyàn ní máa jiyàn wọn ní báyìí jiyàn ìjọ mi bẹ̀rẹ̀ wọ́n sì sọ ẹ kan sọsẹ tó ń ṣe bó ṣe yára ṣiṣẹ́ sí ah, táwọn èèyàn ṣubú mọ́. èyọnú àwúre ńlá ni. èyọnú àwúre ńlá ẹ̀rí mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi pé tíyẹn bá ti ráàánú gbà bẹ́ẹ̀ ṣe ni mi tí mo gbóyè ni mo ráàánú gbà ni ó ṣègùn pọ̀ níran wa hmm. ó ṣègùn pọ̀ ládùúgbò wa hmm. ó ṣègùn pọ̀ ní olúwa hmm. ó ṣègùn pọ̀ nílẹ̀ yorùbá inú ogi ni giobi wà tí tegun tó ṣàfihàn giobi láàyò ẹ gbádùn mi tó kún tó kún wọn ránu gbà ni wọn ránu gbà ni ṣe rí ẹsọ ìyọnu ńlá tí mò ń sọ yìí bẹ́ẹ̀ ni sà bàbá mi ni màá ṣe ó dáa débi pé inú sasùn ńlá là á ṣe é sí. inú sasùn ńlá. ìdí ò sì gbọ́dọ̀ kanlẹ̀. Hmm. nínú sàmùlá ọlá máa ṣe sí o ó lè kó pọ̀ bá wà máa ń gbé lọ alẹ́ ó kọ táwọn èèyàn máa ń sọ oògùn láyè sí alẹ́ pé bàmúlẹ̀ àwọn àgbà ni. ìbámulẹ̀ àwọn àgbà. Hmm, tí wọn ò fi ní dọ̀rọ̀ èèyàn rú mọ́ ẹni bá ti dọ̀rọ̀ rẹ̀ rú tí wọ́n fi pè padà hmm. tàbí ẹni tọ̀rọ̀ rù tí dàrú tí ó fẹ́ kó dàrú mọ́ tàbí ẹni tó ti rí ṣe tó fẹ́ kó mọ́ rí ṣe sí tàbí ẹni tó yóò tí ì rí ṣe tí ayé ò tiẹ̀ gbẹ́kẹ̀ orí lé mọ́ iṣẹ́ rẹ̀ lágbára púpọ̀ Hmm. ṣé tá a bá ti ṣe tán tá a bá ti ń go lọ́wọ́ gógó ni o a kọ́kọ́ ta epo yíbi tí a ti ń ṣe lọ́wọ́ àwọn ọmọ kéékèèké tí ò tí ì mọpin ní máa gùn hmm. níbẹ̀rẹ̀ hmm. orí òṣùká ńlá bàbá mi máa ń ṣe é sí àṣù òṣùká tí a máa bó òṣùká ńlá ọ̀rẹ́ ru àgbà irú ẹrù tí rù nu irú ẹrù tí máa rù nìyẹn bẹ́ẹ̀ ni ọṣẹ yẹn dáa gan o bẹ́ẹ̀ yẹn bá bẹ̀rẹ̀ sí lílo ọṣẹ yẹn yọkàn rí pé ìgbé ayé òun yí padà sí rere díẹ̀díẹ̀ gbogbo rẹ tí wò fi tẹ bẹ́ẹ̀ bá ṣe fọlọ́ṣèlú wọn ò ní pín kan wọn máa rántí rẹ̀ sí rere kò ní máa ṣẹ̀ṣẹ̀ jà pé àjàpọ̀ ah, akátá bàbá pààyà ni lórí ipò kò ní rí bẹ́ẹ̀ wọ́n fòrè rẹ̀ wá kàn. kó jókòó nu lé wọ́n fòrè rẹ̀ wá. olóòótọ́ dá mi búra wọ́n fòrè rẹ̀ wá yín. Ah. Hmm. bẹ́ẹ̀ bá fẹ́ pa màálù tẹ bá lójú rẹ̀ anú rẹ̀ ó ṣe yìí. Ah, bẹ́ẹ̀ ni bàbá. tẹ bá yín ọrùn rẹ̀ báyìí ojú ẹ bá yí bẹ́ẹ̀ ẹ wò sí láàánú. Hmm. ó dáa púpọ̀ èyí ó nù hmm. ńlá ni. bẹ́ẹ̀ yẹn bá jẹ gbèsè rẹ̀ bá ṣe fún yọ̀ọ́ yóò san gbogbo gbèsè rẹ̀ tí gbèsè tí gbèsè ní màálù wọ̀lù hmm. tó bá ti yíjú rẹ̀ báyìí tẹ̀rù tọmọ ni wọ́n san owó ẹ̀ hmm. tó bá ti jòyè gan san ọba àlú ẹni nọmọ ni ẹ bá ń gé ẹ bá ń wá fún ẹ bá ẹbọ ẹbẹ ẹ bá wá kéde mi ni ẹ bá wá kéde mi mọ hmm. ẹ bá wá ọpọlọ rẹ̀ tó náà kọ́ ni wípé iṣẹ́ tó dáa ni èèyàn bá lè ṣe ọkàn náwó ni ẹ ẹ má kà fáwọn èèyàn tán ní ẹ ẹ nínáwó nu torí bí èèyàn bá ṣe ní ìṣe owó tí yóò fi ṣe yóò fẹ́ yóò yóò yóò ìbá ipá náà má gbàdúrà yẹn ó ṣòro ó ṣe torí yẹn ọ̀nà tó wá wá ọ̀rọ̀ àkíní kan tí ó parí rẹ̀. tí ó parí rẹ̀. bẹ́ẹ̀ni torí kìí sojú màálù nìkan lọ́wọ́ ń bẹ láwọn ẹ̀rọ kódà oní ìgbín náà nù. oní ìgbín nù. olódìdí ìgbín nù. oléwé hmm. làálì nù. Hmm. abáfẹ́ ṣe oléwé ló jẹ́ mú ewé ìdání. bẹ́ẹ̀ni ewé làálì nbẹ lágbàlá mi bá fi hàn àwọn èèyàn. bẹ́ẹ̀ni ewé ewé ewé eyín ọba igba àtẹyọ kan là fi ṣe. lèyàn fi ṣe. bẹ́ẹ̀ni ewé làálì rẹ̀ àyíká ewé làálì rẹ̀. Hmm. àwọn nǹkan rẹ̀ nígbà nígbà nígbà ló kù. nígbà nígbà ló kù obì ife rẹ̀ nígbà ni. obì ipa rẹ̀ nígbà ni. atari rẹ̀ nígbà ni. ẹ ti sọ ọkùnrin tó lè tàbí elépe tó bá ti dojú iṣẹ́ kò lè gbági mọ́ ọ̀run lò dáadáa kò lè tàtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀ngbọ̀n. nǹkan ọmọkùnrin kéré jọjọ rí ẹ lọ́wọ́ àlùjọ gángan ni solution sọ̀rọ̀ káre ọkọ mi ohun tí mo ṣe máa ń gba tiẹ̀ nìyẹn. <laughs> ó ti yí àwọn ọkùnrin tó yakilala tá a dá mọ̀ wípé kárakára ni sẹ́rùjó gángan alcoholic bitters lágọ̀ ara olómi ẹ̀ wà ọlọ́tí ẹ̀ náà wà méjèèjì ló ń ṣiṣẹ́ bí àrìrà lágọ̀ ara ó ń mara gba yagiyagi ó ń fúnni lókun àtagbára tá a nílò láti máa ṣiṣẹ́ akọni bí nǹkan ọmọkùnrin bá kéré jọjọ orí ẹ̀ lọ àlùjó gángan alcoholic bitters náà sí iléeṣẹ́ suwalok pharmaceutical nigeria limited tó wà ní nọ́mbà one ewu olóye street ìtasọ́ni sagamu nílẹ̀ ogun ló ń produce tó tún pákéjì eré ẹ̀ nílẹ̀ ìgbafẹ́ àtàwọn ọjà ńláńlá tó wà lágbègbè rẹ̀ tó yẹ mọ́tò àwọn alágbàtàjà kejìdádò nàìjíríà àlùjọ gángan non alcoholic bitters ìwọ náà gbẹlura kó gbàgbó kọjá bẹ́ẹ̀. mi bẹ wa mo fọ lóun bàbá mi ọ̀kan lè bàbá mi fẹ́ràn pé bàbá mi ọ̀kan ilé làwà ní nínú yàrá ọ̀kan ilé yàrá àwọn jẹmọ́ yàrá àwọn ọmọ ẹgbẹ́ yàrá yóò nílẹ̀kùn nílẹ̀kùn báyìí ọ̀kan ilé bàbá mi gbọ́ sẹ́nu sí hmm. kódà bí yẹn bá gbìyànjú àti bá lágbára bá mi ọkọ̀ọ̀kọ̀ lọ bu díẹ̀ bẹ́ẹ̀ wọ́n fi fọwọ́. fọwọ́ náà. Hmm. <laughs> kó tó gbá ẹni náà mú ọwọ́ ayé sì mọ́ kó lára rẹ̀ hmm. iṣẹ́ tó dáa ni o inú ilé tó bá tó wá wà ẹni tí yóò lò yóò mọ̀ ṣiṣẹ́ fún. wọ́n wá fi owó ara wọn eh, ah kan fi wá ṣe baba a ti sọ ẹrù pé. sẹ́ẹ̀rì ọ̀rọ̀ táwọn sọ yìí ní ìsìnkú ẹ̀sìn sọ kékeré mọ́sẹ̀ àwọn èèyàn mi ò rò pé báyà plan rẹ̀ pé ká mọ́sẹ̀ wàláì mo sì búra lórúkọ fún ah! gbogbo ọmọ tí mo bí láyé búra ọkàn mi yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n pàtẹ́ ní kẹ́ mọ́sẹ̀ èmi èsì ìdí ẹ̀ tó bá fẹ́ sọ bẹ́ẹ̀ ẹ kó sọ fún mi pé mi ìjẹ́ kan sọlẹ̀ tó bá wá fẹ́ ṣe pé kó ṣe pé ètò àti sọlẹ̀ tó ti ń ṣe ń kọ́. ọlọ́run fàlùbáríkà sí i wàá máa ṣe fún yàn hmm. bàbá mi á máa ṣe fún yàn mo fi ọlọ́run bàbúrà sí etí bàbá mi tí wọ́n lókun bẹ́ẹ̀ lórí tó yára sí lẹ́ẹ̀kan ẹ ẹ lóòótọ́ kí n sọ ṣe gbogbo gba àní nínú tó bá wà. bẹ́ẹ̀ni. àwọn tọ́lá yìí ò ní bínú sínú ilé òun tó bá ń bínú sí yàn tẹ́lẹ̀ táwọn àgbàlagbà bá ń bínú sí yàn yàn àwọn àjẹ́ wọn ò yọnu sí yàn padà tó ń dẹrù pé ìyá tẹ́lẹ̀ mi jẹ ìyá ìmọ̀dí ni bàbá rẹ̀ lọ sẹ̀wọ̀n hmm. àwọn ìyá mi yìí jàjẹ́ bíi hmm. ẹyẹ eré tí wá ń jẹ́ fọwọ́n tí ò má déhùn sẹ́ hmm. ẹlòmíì gbà tó rogún táwọn rogún dàyẹ́ láàmú ni wọ́n gbìjà ya rẹ̀ ìyàwó alọ́tọ́kọ̀ wa mọ̀ wọ́n mọ́ wọ́n èjìjẹ bí o hmm. àwọn tó lọ yìí jíjẹ bí o àwọn èjìjẹ bí o ọkàn hmm. jẹ́ pé àwa ó ṣègùn àwa la sọ wọ́n dóúnjẹ tá à ń jẹ wọ́n hmm. àwọn la wá lásán wọn ìyá mi dóúnjẹ ìní wọ́n sì fi hàn olóògùn mi lé mọ́ ìgbà tó bá ní àwọn àwọn àjẹnílẹ̀ láàmú ẹ lọ rèé mú ẹgbàá gbò wá ẹ lọ rèé méwúrẹ́ wá ó sì pa òsì yọ ọ́ lánìí tó bí Ọlọ́run bá yọ́nú sí yàn kò ní rẹ́yọ̀nú ayé o bí yàn bá sì rẹ́yọ̀nú ayé èèyàn náà àwọn àgbàlagbà ò lọ́nà lọ pàà Hmm. bẹ́ẹ̀ nìkan bá ń parọ́ fún ọ pé òun lọ́kọ́ oṣù ọkọ àjẹ́ ń tàn ní wákùnrin ẹsẹ̀ rẹ hmm. kì í ṣe pé mo ní kọ́ lọ darapọ̀ mẹ́gbẹ́ òfin ló hmm. fàbọ̀ sísì ó kù mí ọkọ lọ́wọ́. àwa tiẹ̀ mọ̀ àwọn tó mọ̀ ọ́ mọ̀ ẹ́. ní gẹ́gẹ́ bí ìjẹ́ èèyàn ìtí mo lágbára mò ń ṣe ìtí mo lágbára mò ń sọ ìwọ lè mọ̀ jù bá ń lọ ó lè jẹ́ bí wọ́n ṣe mọ̀ bíi tèmi kọ́ ìwọ tún lè mọ̀ jù mí lọ bí mi ṣe mọ̀ ni mọ̀ èmi èèyàn kan kò bẹ́ẹ̀ tó náà kọ́ ni pé ìwọ tó wá ní bọ́ọ̀ bá jẹ́ èèyàn láyé ọ fẹ́ èèyàn ọ̀dọ́ wo bàbá tí ó lówó lọ́wọ́ síbi lọ́mọ rẹ̀ jẹ́ tọ́mọ rẹ̀ ti dolówó bẹ́ẹ̀ fún ọ ni hmm. iléeṣẹ́ kan bọ̀ bá jẹ́ ibo lọ́wọ́ ti wá síbi pàtí iléeṣẹ́ yẹn ń jèrè ní fún ọ lówó ah. ọjẹ́ nù bọ́ọ̀ bá jẹ́ èèyàn tó ọ̀jẹ́ lára èèyàn ò dédé èèyàn kì í ṣe pé kọ́ ọ máa bu ẹrin èèyàn jẹ kọ́ ọ máa fẹ́ràn èèyàn ṣàṣejẹ ni wọ́n ń sọ kọ́ ọ máa wú egun orí òkú kọ́ ọ máa wú egun orí èèyàn ṣògùn kí wọ́n ń wí fún ọ Ah, ẹyin lẹ́tù. ìwọ tó lọ bá àfa kankan ràn lọ́wọ́ ọjà àfa yẹn nu òun tó ń ti jìyà kọ́ ló fi sàánú rẹ̀. tẹ́lẹ̀ hmm. wá mi lọ wa mbẹ tí mo sọ oní oní orí olórí kìnìún ah, ogun ńlá ń bẹ òkèlà akérè òkèlà akẹfọn olórí erin hmm. orí ẹfọn hmm. orí èrè ah, òkèlà akérè òkèlà erin òsèdùbúlẹ̀ òsèdùbúlẹ̀ kò ewọ̀ ẹfọn òsèdùbúlẹ̀ kò pé ẹ̀yà dúkẹ́ wa máa dú ewọ̀ bẹ́ẹ̀ bá ṣe gẹ̀rẹ̀ yẹn kí ó pa yín láyé ẹ bá lóun pa yóò máa dọ̀ mí hmm. ọ̀rọ̀ kọ́ wá pèmí sórí ọ̀rọ̀ bá mi mi hmm. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé hmm. o oh eight two o oh eight two three three five three three five eight zero eight zero six six four six six four O oh eight two O eight two three three five three three five eight zero eight zero six six four six six four O eight two. O eight two twenty twenty forty forty fifty nine fifty nine fifty four fifty four O eight two O eight two twenty twenty forty forty fifty nine fifty nine fifty four fifty four ẹ̀yin èèyàn wa bí mo ti sọ lẹ́ẹ̀kan ibà tí lókun mọ̀sọ̀ ẹ pè mí àwa ní àwọn egbògi tá a gbé jáde wa tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí a ṣe oògùn ibà a pè ní one stone oògùn kan so tá a fi pa ẹyẹ púpọ̀ ó ṣiṣẹ́ fún ibà jẹ̀dọ̀jẹ̀dọ̀ ó ṣiṣẹ́ fún ibà ọ̀rẹ̀rẹ̀ ó ṣiṣẹ́ fún ibà pọ́njú ó ṣiṣẹ́ fún ibà ẹ̀fọn tẹ́ ní malaria ó ṣiṣẹ́ fún ibà tí máa ń jẹ̀fun jẹ̀dọ̀ tẹ́ pè ní táífọ́ọ̀dù tẹ́ ọ bá ti lè lò pẹ̀lú ògbọ́lọ́ ọlọ́jọ́ báyìí lára mu bẹ́ẹ̀ náà la ní alẹ́ gidigba káńpé ní àlùjọ gangan royal zebra hmm. ẹ bẹ́ẹ̀ sì ń ṣe nípa ẹsẹ̀ tó fáyín wíwọ ní o sì máa dá lójú ọkọ rẹ nu hmm. tó máa dá lójú ìyàwó rẹ kó máa ti lu hmm. royal zebra tó máa ti ń lù ó lè máa ṣiṣẹ́ ọkọ ni lọ́dọ̀ ìyàwó rẹ ìyàwó rẹ ló lè máa ṣe ó lè máa tàbí elégbé lójú lọ́dọ̀ ọkọ rẹ à pè ní àlùjọ gangan royal zebra royal zebra ni ẹsẹ̀ ẹsẹ̀ ni ẹsẹ̀ ó nípa bí ẹsẹ̀ tó bá bẹ̀rẹ̀ sí ní ìlú aṣèlára fín tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí tàbí òkú àtọ̀sí àtọ̀sí ẹ̀gbẹ́ ìwọ tí nǹkan ọmọkùnrin rẹ kéré ìwọ tó yẹ bọ́ bá lọ́dọ̀ ọkọ rẹ ara rẹ kì í gbé pẹ́pẹ́pẹ́ wọ́n bá ti lò ó sì lálàáfíà ìwọ tó jẹ pé gbogbo oúnjẹ oríṣiríṣi lọ́mọ jẹ ọmọ flush ara àìsàn ti wá dágẹ̀dẹ̀ sí ọ lára ìwọ ló lawa fún aṣọ olómi rẹ̀ a se oní powder rẹ̀ oníyẹ̀fun rẹ̀ bẹ́ẹ̀ náà la ṣe oògùn ẹ̀jẹ̀ ríru fún ẹni tí ò bá tí ì lẹ́jẹ̀ ríru kó má bàa ní kó má bàa sunra ayọ̀ à ń pè ní apasi àṣe capsule rẹ̀ náà tọ́jú oníwóró tó bá ti gbé méjì lálẹ́ tó bá fẹ́ sùn ó relax òyìnbó pè ní relaxer àṣetí hmm. yóò bá wọn wà ní kò ní effect eh, eh, rárá kò ní side effect tí ò da tó bá yàtọ̀ bá lò tán yóò wá gbé nǹkan mìíràn lára rárá o kódà yóò tún máa tún ọkàn rẹ ṣe ni a ṣe olómi rẹ a sì ṣe oníyẹ̀fun rẹ à ń pè ní àìpasí tó náà kọ́ ni pé àwa tún ṣe sulafeti oníyẹ̀fun ni ọba fẹ́ nítọ̀ ṣúgà tàbí òtí ẹ̀ tí ì ní ọ̀fẹ́ ní torí ìkan dúdú dúdú là ń jẹ a sì fẹ́ràn òkèlè nílẹ̀ Yorùbá àmàbà wa ń lò sá àjẹsára láyé jọ́hún ni wò fi nítọ̀ ṣúgà wọn a máa lò lẹ́kọ̀ọ́kan wọn fi mú kọ́ gbóná bí wọn náà bá ti ra òní nítọ̀ ṣúgà tó rí ọmọ jẹ ìwọ́n tó bá sì ti ní oníbòsè máa lò ìlò rẹ̀ lọ́yàtọ̀ síra wọn a ní orí ẹ̀ lọ́yà ní oríṣiríṣi ẹ̀rọ lẹ́jẹ̀ lọ́wọ́ lẹ́jẹ̀ wọn a sì ní pákéjì fún níta pé ní pákéjì ni pé kò tó ní sétọ̀ sítọ̀ bàbá mi wọ́n máa ṣe òògùn sétọ̀ sítọ̀ kan ara ọlọ́wà lára wa fún yẹn mm-hmm. ìwọ́n tó rí tọ̀tọ̀ mọ́ déédéé tọ̀ rẹ̀ yọ̀ sí mọ́ déédéé àbó òtí ẹ̀rí mọ̀sẹ̀ sí pọ̀ bá ń dín ọba ti kódà lómi wọn ti fi nǹkan kan bọ̀ ní ọ̀kejì yóò bẹ̀rẹ̀ sí tọ̀ fúnra rẹ̀ mm. kódà kó ti ní kòkòrò jẹjẹrẹ nú a ní fún tó béèrè fún lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa sọ fún a ní pákéjì fún ẹni tí bá ń wọ́mọ náà à ń pè ní pákéjì olókété là ń pè mm. ìwọ tó ti lè lò gbogbo tó fa ìdíwọ́ dènà bẹ́ẹ̀ náà ni a ní pákéjì fún oyún ìjú náà tó bá ti bẹ̀rẹ̀ sí ní ìlò lágbára ọlọ́wọ́ pẹ́ jù láàrin oṣù méjì ìjú yòókù ra tàbí kó bíbí ọmọ pẹ̀lú ògùn ọlọ́run àmọ́ fèyí sí lọ ìwọ tó bá a ní àwọn ẹ̀rọ bánisọ̀rọ̀ wa tó lè pè wá sí gẹ́gẹ́ bí ó na ihò tá a máa ń ṣe nílọrin a sì ní ètò lè pè wá sí náà tí kápẹ̀ jáde lórí ẹ̀rọ afúnmáwòrán tẹ̀ tí ń wò wáyé o eight one o eight one five seven five seven five eight five eight eight one eight one eight two eight two o eight one o eight one five seven five seven five eight five eight eight one eight one eight two eight two ẹlẹ́ẹ̀kejì rẹ̀ tó tún jẹ́ customer care wa o oh, nine o oh. o oh, o one seven zero nine nine zero one five o nine o one seven one seven zero nine zero nine nine zero nine zero one five one five ẹja àtọ̀pẹ̀lẹ̀ kan sí o o o nine o eh, one seven one seven zero nine zero nine nine zero nine zero one five one five. tọ èmi ọmọ yín náà ni mò ń bá yín sọ̀rọ̀ látàárọ̀ Alhaji Suleiman Lawal eh, dókítà ni mí dókítà mi ṣe àfẹnujẹ́ o tọ́lá ti fi àwọn ẹbí ẹ̀ sísè àgbèrè rẹ̀ dókítọ̀ ah. rárá o kì í ṣe pé dókítọ̀ pé mo jẹ́ pé iṣẹ́ tí mo ṣe iṣẹ́ ìwòsàn ni ah. mo gba àṣẹ rẹ̀ lọ́dọ̀ ìjọba gbà bẹ́ẹ̀ ni tó ní nafdac tí o mo ṣe tí o ṣe tọ́ta àtọ̀sí pé oògùn mi nafdac kì í ṣe pé mo fi ń gbéraga àbí mo fi ń fọnu mo ṣe research gbani ní NIPRID National Institute for Pharmaceutical Research Institute ó wà ní ìjùkàrìmù làbújá mo ní certificate doctorate mi lọ́wọ́ ni mo sì tún ṣe research pẹ̀lú àwọn òyìnbó World Health Organization ní America ọmọ tí yín ló sórí rẹ o èmi ọmọ yín ni mò ń kí yín pé a tún pàdé láyọ̀. ẹ wo ó ti tàbí ìrẹ́jọ́ rẹ dókítà rẹ dókítà la wà ibi tá a wà yìí dókítà wo ló nínú rẹ. ẹ ibi a máa fẹ́ àgbo nígbà yà máa ṣàlàyé. tó bá yà máa ṣàlàyé àgbo bàbá mi fẹ́ mbẹ́. olùyà fẹ́ máa fẹ́ àgbo ni a máa fẹ́ abẹ́ máa fún mi. ìta máa fi daṣọ borí jọ̀ o. o ta fi daṣọ borí jọ̀ o ibi tá a máa wọ̀ lọ́nu tá a máa tilẹ̀kùn mọ́ra tí gbogbo bà. ẹ wo ó dìgbà kan náà ó dàbọ̀ ẹgbẹ́ jíde ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májẹsẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì elédùwà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ aláàjì sùláìmánu ẹgbẹ́jì gbogbo olùgbòmọ̀sọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bẹ́lẹ́gbọdọ̀ tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò l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 olókojò ni ó tún mọ. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ